الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا آه، أني إليك هناك إليك أنوين ewe samanye ngo zumaye godowe ama dobere na kaka obere na ban pada kira rawo anaka okomuri ni himo non enne bedo suwala enne sika ayken enne ime ananka amina yin mun tomori alaihi salatu wasalam dora bi area na kaka uh, eh, onili islam ni ene masori kene sponsor other ke area na sa nyen Jibul. jebul do meka ọkwọ ụmụrụghị na-asị enyemaka ebe e bea dị asịrị enyetụ ụtụ ahụnya dị ọkata ana-abị okwu ụmụrụghị agụwebụ ben ni dọọ ji ha dị na elu ya kebe ben dị pụọrụ so agụ elu ya nọ mara sensitive dọrọ ala ebe na-ekaka aba na ya to an ezenyo wallahi eye ya anego mo ya na mi isi yi eyi area no be area eta na we ni Ẹ̀rọ ọ̀bìnrin but dọkụrụ habo na hunetan onobika ontumurhi sallallahu alaihi wasallam wenyi mahone hadithi anabe ini sahih al-bukhari odo ebeli noman ama hadith sahih bukhari an tó mọ̀rí sallallahu alaihi wasallam ọkà ọ̀nà madua ẹ̀ẹ̀ta òmùrí ọ̀dọ́nyà ọkọ̀ náà dọ̀sà ọ̀nà madua ka òmùrí ọ̀náwọ́ isa náà hí fitina ọ̀nà òmùrí sí zamara dọ̀ kọ́ àbára dọ̀ sọ́ àrùwá pọ̀nyá. ana nke were enuwa n'ebi lut aga ụka anya na amị sodom abụ homosexual domori halaka ekwara n'ọnụ amụrụ nawa asanyi oya na awọ wedo chiabe ragwa na enwu domori don lọrị pahon wo mori nka asụmere ekowe islam rẹwà na ha ere daika dɔw wɛrɛ ma rɛ kome dɔw ni islam wɛrɛ ma eh, y'a tɔtɔ la de e kore ɲɛmu mɛ dayi kabi rɛ eh, ko a tɛ mɛ dɔ mori kɔnɔ dɔn donc a duwa o tan ɔnɔ bɛ duwa ìlàgbà nana o mu na wa so gahi o mori wa dɔn ɔn ye lantɔ mori sallallahu alaihi dɔw wɛrɛ ma ba kan ka ìràgọ́ náà hí ìràgọ́ yahudi di jews ẹ̀nẹ́ gàhí ozi àtàrẹ òtúrí kùnyàn ozi seventy one ìràgọ́ náà hí nasara ẹ̀nẹ́ gàhí ozi àtàrẹ ò tórẹ̀ rà seventy two ìràgọ́ nọ́nọ́ ẹ̀nẹ́ rà gàhí ozi àtàrẹ ò tórẹ̀ ẹ̀ta seventy three ntomori sallallahu alaihi wasallam waka kulluhum fi na ana ben wana ne abi all those sects all those groups are ben wana ne ra ewi kunya da hon ntomori si sallallahu alaihi wasallam ewi kunya nol doka enewi zabana eka ba ayi rẹ sọmọ ise ne mmiri asahabi ami inan ajin ọna ẹ ba inan ibi ana abisa ne ba mi ba abisa na ẹka mmiri asahabi ami ẹ mi. àwọn ká ló mori sallallahu alayhi wa sallam dọ́ka islam ọ̀nà ònyìnbá. Oh, ini oroga oroga oroga abisa da oroga abisa na mai ni islam on da ada ka oroga oroga ziri nka oli mere go eche chi he zeta ture beta 360 da ko muri kunya kunyin di he ni hi abisa ro non tu muri da be di he ni hi don tu muri sunna sana kuma raibe adinye non do re mere بدأ الإسلام غريب سيعود غريبا كما بدأ فطوبى للغرباء لك ما أمن الغرباء إنني إنما إنما أوضوك ذوك أين الدينين كذلك أنتم رجال حديث أنت لك إذا سوى إذا أصيب وابرنا كذا أوضوك أين الدينين إنما ذوك أنتم رجال إنني إلى قوتي نظام ana ilago uzuza ce ina ka ne aznaika doro nada eh, a hausa doka inda wani ka alladin layu yuslihuna ma afsadan nas inda wani ka iri tin yi tana wato iragwanen were iragwa ebe abin na naika ebe anyị cheko da yi n'aka nara da zai riwa ọzọgọzọga agbawuri ka omurihi subhanahu wa ta'ala ọrụ aka anyị na qur'an ọka waltakun minkum ummatun yad'una ila alkhair wa ya'muruna bil ma'ruf وينهون عن المنكر وأولئك هم المفلحون أمريكا جبعني ناون أمة إراغو يدعون إلى الخير أنا هذا بنويل يأمرون بالمعروف ليا مدعى ذنك أن يمويل وينهون عن المنكر ليا برهون أديوين ليا كذا أديوين هونان أولئك هم المفلحون إذن ربنا إذن كيريوغهم أقولك الأمر بالمعروف أي مداك زمو إذا والنهي عن المنكر دي يذا هون ديوين أنا سميك الأم تمره أن يبنينا بل أم نوان أن يبنيه أذر من تمره أن يبنيه أذر ما نبينا وبنبنيه كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله كنتم خير أمة يا أنا أنا بيلاقون كيكيرين أنا ميزه كيكيرين يا نزل منتم عليه الصلاة والسلام فادون يدهني أخرجت للناس لا لنفسها للناس أمرنا تونتها هذا عنه كا وابي uriyaza ni da zai ni hama wabi na muza jinni wabi good example ni kofi hun won to muri ni wa kazalika ja'alnakum azan lumuri wa lanka khayr umma aw sadu murika ummatan wasatan litakunu madha shuhada ala nas wa yakuna ar-rasul alaykum shahid ma me onin kwabe iragun naika justly balanced where extreme ni kuma wherever wherever ini laxity ni maga ka extreme where me neme hinni then where chaka chaba hetan ni da bere doka wa khuliqal insanu da'ifa wani wa he dudu ku khuliqal insanu da'ifa then where me neme hi bi mana do wazna ka iragunni abina kana ummatun eh, wasat abi economy au na chekin dobi alladhina idha anfaqu lam yusrifu wa lam yaqtulu wa kana bayna zalika qawam where extravagant ni where stingy ni but like ina kan se wonon wa rusenin iji wara ni re politics ni dawre ati allah wa ti rasul wa uli amri minkum wewe bragona eka wa kaniki awre mena nyu da nyon tanda ze du kanyo dawde eh eh ati allah wa ti rasul amma zai ga ku atiyu amru min ku lamrin kula wala uragun nai ka o kwa he ko do do ni ne do uragun nai kan ni atiyu allah wa atiyu rasul wa uli al-amr minkum idha wafaqa al-kitab wa sunnah idha wafaqa allah wa wafaqa ar-rasul kos ana ka sumu da ta ka wa atiu al-amr minkum atiyu allah sa sumulhi tame da da ku atiyu ar-rasul faman yuti ar-rasul faqad ata allah أنه ملك عوثا قرآن وإنهم يفسر بعضه بعضا so ìràgómìn náà ka àánú mìíràn ni ni your political way of life ni ìbádà oníkúmá wẹ́ẹ̀mà rẹ̀ mẹ́rin ni anyhow wẹ́ẹ̀mà mẹ́ka bẹ́ẹ̀ orí wẹ́ẹ̀mà rẹ̀ ṣọ́tẹ̀ ni ìbádà oníbi wẹ́lá tẹ̀jẹ́ bí sọ́lá tíkà wẹ́lá tó hàn fìtìbíhà wẹ́bítàgì bẹ́yìn náà zálíkà fẹ̀bílà. فأمر منها كنتم خير أمة أخرجت لنا تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله so if الأمم تؤمن صلى الله عليه وسلم إذا نجم كيكيري أو sorry الأمر بالمعروف والنهي عن المنكر والإيمان بالله سبحانه وتعالى أبوه ويري يا كمري أبوه يا مسموري كيري تمايكا ìní eh, islam dídá masoro nka islam wọn ní tiwọn wọn nan ya kọsan di ya yẹn tuntun ya masoro ka ìragọ́nà kiri hu àbọ̀ ya yìí nani ẹnna òkè ìragọ́nà ya sọ ya kọ ẹsẹ di ya sọ al'amru bilmaru wa nahi anilmunka nan di ya magowa tun sọ al'imanu billah di ya mita awon alalbirri wa takwa di ya gwanhuni ta'awun alal ismi wọ́lẹ̀ odùwàn nígbà wọn bẹ́ẹ̀ mọ̀gún bọ́ọ̀lù. ọ̀nyídá ìsẹ́mẹ́ka wẹ́rẹ́ka wẹ́l ẹ̀ẹ́nyìnàgó anyị hezb hezb ní ẹ̀yìn ní ọkùnrin ní dọ́wọ́ kìlàgbọ́n kọ́nọ́lẹ́sọ̀nì kìlàgbọ́n kọ́nọ́lẹ́sọ̀nì kìlàgbọ́n kọ́nọ́lẹ́sọ̀nì dọ́ọ̀lá ẹ̀rẹ́ hìrẹ́ ẹ̀yìn dɔn lɛlɛ mi kɔrɔ na fɛ yɛ ni ke isɔ mɛ ìlàgbọ́n yẹn nọ yàbù dín yẹ àmà àwòrán mi ẹ̀rẹ́mà mi ọ̀yẹ́tàmà yẹn wọ́sẹ̀ kẹfà yìí na zikirọ́ tẹ́nfà olùmọ̀kùnrin ẹni tí a mọ̀ lọ́wọ́ yà tó do a wòle ma rìbísìtì ọ̀bjẹ́tìfì àwọn rẹ̀ sẹ́mẹ́ntì wà mí rẹ̀ lọ́mùkú yẹ kú náà so ní ìràgwọ́n ní ìràgwọ́n ẹ̀yìn sáàmì hún ní al'amur bilmaruf wa nahi anil munkar al'amur bilmaruf wa nahi anil munkar ọ̀nà bí sáàmì gbani tí risala yóò tó múrin aláhi salatu wa salam tọ́ póró dan níbi lórí ihu ìwọ́nìká yamasuwórìká anytime ẹ̀zẹ́ bá a لا تزال طائفة آه، لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يدلهم من خالفهم أو من خذلهم حتى يأتي أمر الله حديث الآن لا تفر روايات نيني أنتم صلى الله عليه وسلم كأب ما بعدك إيه طائفة إلى قد شكو إني إنظر من alal haqqi zahirin deni nyukata tireso izeroika arona woda kene kade aka deni nyukata tireso ize ime ona abo na wo kene me de ame do mori wa kata tireso an be keme la yadurruhum enyi sawa kutua enyi nyukata na wetua edabe man khalafahum ona ajuanyi enyi nyukata aw man khazalahum aw nisku na wa wani ta en yon kata na ko kutuwa hatta yati amrullah furu di ile yo muri yo be fi waya furu li kiyamutu uma ni wi liwan in liwa sa don to mutu sallallahu alaihi ka furu di annabi isa o ci yata ya annabi isa o ci yata a ah, on mutu sallallahu alaihi ka li

وابا من الامر بالمعروف والنهي عن المنكر لين ما هو من موتا ايوه اتامرون بالمعروف الامر بالمعروف انا كسان اتامرون بالمعروف وتنهون عن المنكر اتامرون بالمعروف اهن اتامرون بالبر اتامرون الناس بالبر وتنسون انفسكم وانتم تتلون الكتاب أفلا تعقلون وكذا نكرم ويزن لأن كم دي هي وان سويلي هي وان واستاتن أو ني ستيبس رو كامي أنا كي ستيبس أنا نتوه صلى الله عليه وسلم أبلاي جاء كويتا دمو نتابي أنوتا دمو ياكا نبي يا أبا المزمن كم الليلة إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا نذته gbóhùn àmì tọ́rọ̀bìyà ń túmọ̀ yìí amẹ̀rù kọ́ kó sọ́la hàn dọ́ kó tẹ́jọ́ dọ́ kó sọ́la ọmọ náà ń túmọ̀ yìí kó tẹ́rẹ̀ yẹn yẹn ìdẹ̀dà ọ̀ kó tẹ́rẹ̀ láwùdá kó sọ́la kẹ́lẹ́ ọ̀rọ̀ ànádé ẹ̀kọ̀rọ̀ kòríd ọ̀rọ̀ ànádé ọlọ́run lẹ́yìn èdè malẹ́kà jibril dá ẹ̀kọ́tọ́ náà kó àwẹ̀ yẹ̀kọ̀díjà kó yà ká á wẹ́ẹ̀ kó tó wọ̀ dọ́kà mọ́dọ̀ ahadì náà mi yá hadíjà ntúmọ̀ yà ká ọ̀sán hadíjà rọ́jọ́ lọ́wọ́ àná dumuri kan ka wanzir ashirata kal aqrabin kazana ka anni da azna goro ide ka wono da duwa wana duwa na ke ingona wa nibi duwa ko oy onoi ka duwa na ngotane tanausa na hozo ana mutajirika mechuto ne dum da hewan banu na abo onto muri steps no take oh, on on abo dure ka agama na imra go steps on take ya ni six steps esa na mi just ma summarize kana ni wan e ye na ka muri usi ye ka say brush through eh, ya ni six steps ana ka i take ana ka bayo ye obna ye doko tinyangura ndo ona je dawale ma tinyo tumnawo step 1 ka فيها شخصية المسلم بمعنى فرد كل مسلم individual muslim أو train one to be an ideal muslim أظن وطن ka وكم مريها كا إذا ذكر الله وجلت قلوبكم جاء هي مريها يا وجزي نهو وكم مريها نايكا أني أني ريكا إذا نوزو إذ من نظر واسف هلا سبوت إنه يمريه wao ka kon tumulika ono na wakida uda ono wa maraya do wa masori ka wanyi baitul muslim wa establish khalifhum baka wa mari righteous wife ene urinya kidonyonya and this is where it starts baya horago wae ke usonwe kwaze ebo na mandotwa sunyo amel haramu wa buka wanyo رام يو منكو أنا نهى المصالح وهيك وصلنا كذي الأمر بالمعروف والنهي عن المنكر بس أني صدق شيء كونان أنا كذا بعض يوم ما شيء هذا نقول لكم اليوم كذا أبانين كونوا أمرا بالمعروف وكونوا نهيا عن المنكر إيه،, إيه ولتكن منكم بعض جاء أني تايناونين ولتكن منكم أمة yad'una ila alkhair yana ni final ne ana kaka ai mana mu ko nan so wai final no no den yan ruse wai ku sonu is kwaje wonon so wa tengu jon ba tengu jon zama jo puru ya bo wezu jo enwe ne zikana rusana yenye ngun e, e manyoz nefa ya e bo nkata kenwa ze koven so ẹwọ́n ẹwọ́n yẹn ní alhamdulilayi máa máa yọ wọ́n á bá fi òjọ́ wọ́n yẹn mú yọ then òmùlẹ̀ náà ká ẹ̀ka fankihu ọkùnfankihu mi nà nìfà òmùlẹ̀ ọkùnfankihu mi fankihu náà tọ́ balakùn mi nà nìfà yẹn anáyẹ̀ka òwúwe iná yẹn ni iná oh okay sorry alaikum bizati din so adini no wame enwo so no wazi oza anyo nanin onami unis kono mi amru bil ma'ruf wa nahy anil munkar onya shi zo ka struggle ya mi struggle wa na na nyenye na neka o hawara ndake nus wa ni polun struggle na ìjẹ́ ìdánlé òjò yẹn ni yẹn dánlé kú sí starting ìdánlé èyí so they establish good islamic home ana ìkọ̀nyẹ́ ń pẹ́tẹ́ wù níhi do àmú òfin ẹ̀nà ọ̀rọ̀ tọ́lẹ̀ ń pẹ́tẹ́ àwọn yẹn lẹ́dọ̀ ọ̀rọ̀ òtù àkàrẹ́ ẹ̀wọ̀n yẹn lẹ́wọ̀ kàkàrẹ́ hìn wọ́n ti kọ̀ nù live life of solitude ẹ̀nà ìmọ̀ ní ìhìn hàn ààrẹ náà wò kàkà ọ̀rọ̀ bàbá ẹ̀yẹn ni kò mú àti mú àti ọ̀hútan ọ̀rìkà dì yín mujtama al-muslim ẹ̀wọ́n ní islamic home lọ́sàn lẹ́yìn islamic home lọ́sàn lẹ́yìn islamic home dábàá ẹ̀yìn muslim family bí wàbẹ́ bí àhẹ́wọ́n ìka mujtama al-muslim islamic community these are the steps anan tó mú mi bí ìdáza ni and then ọ̀tá anan ọ̀nà steps wọn nìyẹn ju ẹ̀kẹ́ yẹn náà start hàn ní steps abehe zai kunya kida a kare kida kene abehe eh, eh, wa start akida ndo instill ne wan ne wa da establish islamic home the islamic home non then here islamic symbolic representation of that akida that is ile uni hama and that form e, what we call mujtama al muslim a decent islamic community then ogohunan ọbịka ديني آه الحركة الإسلامية Islamic movement Islamic movement Islamic movement gana anyị lọrọ etuka oke ẹwọn ya ahan ọdọrọ dị ya ahan ọdọrọ central coordination. ani kuntu mu sallallahu alaihi wasallam mɛmɛɛnu man yɛ kaka ɔsɔn nɔn ɛnɛrɛ kuru yɛ sɛ dɔn ɔga yɛ wa ɛwɔ ɔga ɛwɔ dɔman nyɛ ɔga dɔ awɔ kowa lɛnda the central commandment comes from the word madina na we speak of islamic capital ɔmɔ nɔn. ìjà ara then láàyè sáà atajdid wanye uhie ọka revivalism wanye uhie ọka ọnọbi renaissance that is this community and then anafọ mi movement and they try kene make people ke aware of kene mani nye they sell that idea through abi means sanasi establish islam. سواء نوليتو إذا ناهي أستاذية العالمية global Islam wani ma kan da kura anya kiri hawi Nigeria lẹ́nu start horen wani azahi Ghana wani azahi Morocco wani azahi Libya wani azahi Cameroon wani azahi America China everywhere then the Islamic uh, global globalized Islam dot where now dida ko mun yawon ka alhamdulillah don mun ne ka eh anyar na ka amen ita ne protect islam isi konya ahun anytime ọ̀nà wíká okòmù yìí ẹ̀yẹ́ dọ̀ di kunya. ana yi khalifa ẹ̀dẹ̀ ẹ̀yìn khalifa okòmù yìí they will be in disgrace ọ̀nà disgrace ọ̀nà ìnáwó àti báwọn jẹ́ agbádùn ikọ̀ tó mú sọlọ sọlọm ọ̀ka ka al'imamu juna isana head of the shield ọ̀rin oguwa anáyíká nínú wàrọ̀ èyí yọkọ́tìlì muslim yọkọ́tìlì muslimun wà yóò dáfẹ́ wà nẹ́fẹ́ ka behind this shield bimana behind this imam ẹni fight the defend ẹwọn ni then yahudi ni ẹ eh, wey this hadith ẹ eh, this concept ọlọmọ kẹmẹ ẹsẹmẹ ká akọnyẹ ni that's why finally they use mustapha kamal atatok laanatulahi alayhi they use and they destroy ọ̀nà bana kéwù lọ́ọ́ kéwù ẹ̀tẹ̀rẹ̀ lọ́ọ́ sọ̀rọ̀ kọ́nà ìkéwù they use and they destroy our islamic caliphate a talking finally. jọ́ngùn lọ. So to the extent wadarewa death sentence wami hijab death sentence. But Ulukoneureka Eka we are going to use the Muslims to destroy the Muslims. Ah Jews onya afireka uh ele finish on dunya am hen dok ene on finish ene awenwa on. Dok ase wo musika how many people on the Jews ewa hon sika how many scholars are now work for Jews there they are working for them and then they make a work for them this is known in after Arab Israeli war em and confession ke ona e hoto wa he the way Jews and then ya in is our own state of Israel like Palestine is an Israel own but they make you you are working for them tirelessly ọ̀nà mọ̀lùmọ̀ká ọ̀mí tajdid or revive adini ina ta yanan onawe usman ibn fodi rahimahullah any one nurul albab kani ini sahatul jihad nuran ka a ah, shaitan ato hon eh, shaitan a wadaba ato hon oto ato shaitan ko wai na ato hon abin na rukonomi ọdọ ime bọọlụ nkwa So any Jews in here eh, this concept. So they use you to destroy yourself. Then you see Mustafa Kamal after talk, they finish caliphate. A talking. Finally. They are Masuri Kasanya Wamajin. Banyas na Masuri Kanyon. Arne Arne use they destroy Khalif Khilafa. On the na Masuri Kanyon. Enda uruka ya sasa eda kama kowenni. Yawwa. Yeah, wow ɛdɛ na use that's destroy am ana yɛ use ban wagye no ɛna bi ni kingdom of saudi arabia no ɛna amasewore kanya hɔ ɛna yɛ ayɛ ko jihad ban wagye no ɛni sɛntiwura ne nanan tɔni ho nanu anwunason ɛna mori use globally ɛna bi ɛhɔ na shahidul islam hasan al-banna rahimahullah shahidul islam Sayid kutub rahimahullah sayyid shahidul islam al-istanbuli al-farraj ẹnlẹ ẹnlẹ masorin but like uh, saudi lọ ikin fahadian on ilé land like eyi o use no destroy the remaining ọ̀rẹ́ mọ́ni sheikh islam muhammad ibn abdul wahab rahimahullah ọ̀rẹ́ mọ́ni ọ̀rẹ́ mi dáwọ́ ni ẹ̀zọ̀ dẹ́gbẹ̀dẹ́sì dáwọ́ rẹ̀ yí bẹ́ẹ̀ so because. ìjọ́lẹ̀ ti tó àní ìlọ̀dẹ́ dábàá lọ́kọ̀ wọ́n islam islam hìláfà náà ní títọ́kì àní ẹ̀rùkọ̀ ìzọ̀ hìláfà náà rùkọ̀ yẹ kọ̀rọ̀ náà onye king fahad is a jew dada wọn so dem are ọnà mi king fahad onye is a jew lọ́nyà náà destroy lẹ́nyà ní islam destroy now dani ni ayaka shababul muslimin ẹni bá aláìké ìsanáwí akida so à ń ní akida ìjà àkàrí akida dáké ìjà àkàrí shirk dási rẹ̀ rẹ̀ gọ́vọ̀nà rẹ̀ governance politics dáṣọ́ hùn náà ìdá máa kí shirk yẹn náà ìdá àhùrọ̀ àkàrí shirk ọ̀dọ́ náà náà hẹ́ bá ọ̀dọ́ náà mọ́ mẹ́ ọ̀nà mi ah, almujaddid. osman ibn fudi rahimahullah ìjọba nàìjíríà dọ́kà ọ̀nà rẹ̀ ní bọ̀bọ̀ jàre fún àwa ẹni kó ẹni àti bọ̀bọ̀ náà rẹ̀ jàre ọ̀tọ́ kò ní mùsùlùmí kan rẹ̀ jàre òkú mu yọ sọ wọ̀ clear ni wọn náà jọ mọ̀rí mi establish ọmọ náà náà sudan ní nàìjíríà rẹ̀ náà ọ̀nà ìwé ni ẹ̀dọ́ dàhùnà dàhùnà ana wata ce ko kadara na da kono Nigeria da ka abu wahala no me mono da kono ku sokoto kalifi ẹ̀dọ́n nan nan ẹ̀nà mọ́lì nani ni kò kwẹ́tà án every century dùn wọlé sọ̀rọ̀ náà kwẹ́tà kọ̀rẹ́ mi ẹ̀nà mi parahu ẹ̀nà bi ẹ̀wọ̀n náà ká yà áhìn sọ́ni hasan albanna ìjà hasan albanna mẹ́ báwọn jẹ́ líle ó fèsì trials externally and internally jamal abdul nasir another israeli kékeré was part of the movement before but ìjọjọ ní government on kọ́ ọ̀nà fún ìṣèlú kékeré to the extent ká ordinary sayid kutub rahimahullah ọrụ ebo ẹni lati ni wọn daka egi ìlànà life imprisonment lọka nn àwọ káà inú law egypt náà ìka ẹkọ law islam ọ̀nà ẹ̀ aka atọkọ ọ̀nà arabi sixty years and above no matter the crime ọ̀nà ọ̀mẹ́ àsáwọ̀ àìka bá gùzìhìodò òkú die natural death lọka ọ̀nà ọ̀dẹ́lẹ̀ ọ̀nà because ọ̀nà náà president now ọ̀nà ọ̀dẹ́lẹ̀ ọ̀nà except with every rule the kulli umum khusus. With every general rule, there is always an exception, except Sayyid Kutub, our Dahanganda one, Kakonyin, Dokukwene disturbed, Dakwame Kwachoka one. This is history, historical fact. Ewu ewu kusala kene ono oh marehemu struggle da. Now there I masuli onon dala luki mume ile anotan ibang ajin ohubana nai Muhammad Kutub hafizahullah. Oh yeah. Muhammad Kutub ene is an wao kaka International Islamic University Medina ene draw syllabus ani Muhammad Kutub manyi cassette ono deliver lecture hizo that shabatini kulu ya sharia but today aje ni si khawarij eh da kisa isa ya hiyo wono da ke khawarij yo ama isa na unakoda na wale khawarij no draw plan and everything

Most of them are scholars from Saudi Arabia. Anya na keuke etere i Saudi Arabia anaghị abụ Usama ọ nọ na America. Then danye na nabo ene ihi Saudi ba nwajin. Then sema kase kọma ọtọ bụ n'isi ọrụ ọrụ dị echere ịnụ ọrụ ọrụ agụka anyị na ihe n'ihi ha nwa. ana na nke nwụ Albani Usaimin Bin Baz kuma that right ke ne raznanin because army raznanin pass fatawa yin against the mujahidun enye wetu bin baz ono oh, ya kulete da ka ni group ana ko ta da abon bon wa zin di bana subhanallah subhan ka ko mu ne ya usa sa di bin baz on ka a aso ni bi khawariji de da the population Tanzanian water Albania wani jami'atul islamiyya madina munawwara da hose da fitofa hassan albana sai kutu bani ruwan da wani ka enemi ihwanu ihwanu muslimin ihwanu shayatin hemi aw manika muhammad kutu boy saudi mono doho munako shan kawe nege wa bedu puwe me ihwanu shayatin doho puwe ne ruwan ka history dɔwɔ kan sɛnimɛ sɛnimɛ the present day people he, an ana join ni party ɛnɛ fɔ mi islamic party to ɔ pa egypt ɛnɛ then kɔrɛjɔ náà kí political group yɛ kɔ ɛnɛ is ihuanu muslimi nani kɛɛbi original ihuanu muslimi nani hasan albana se tɔ ɔnɔ dɔwɔ kaa kaa kaa do wan dali bani jihadi fin kayi ɔn tumur sallallahu alaihi wa sallam kò wá kó okumuhin náà wà wá kárẹ̀ sunya musu ko ko jo ka len ni do len akare o izani azben do anwa mi lecture do preserve ni do ka sa struggle do reading sama kuma ne ka ka wanya no ri ju e eh, ri do san e eh, ware ko to kendo eh, ahe albenya maraka do do to do ana go kwa do albani go kwa do ibn baz usaimi ona wore fasata wen avomen agwa uduleka ahusaimin ah, si ka manyan ba ka a fi military base batu ina te military base na yan da na bombo military base na yi saudi ko za na bọmbụ afghanistan ko za na bombo palestine wa jene sebe e ka subhanallah e person ta na on that e ahịa ni say me na dem nan e na abekan level lady pipo for try kiss am na nan nan am ana force ahịa ni say about kehu fatawa on ewuwaanyo ne wey don wear unrundon ribbon chyna on us submit and i don wakwo jaz sawul kwame lenigeyi waka for in general hall still me fajina halaha ọ̀nà ní èyí wá ka ẹni ẹ̀kọ́ ní with you ni give that acceptance sí ẹni kọ́ so so many fatawa dáa náà ìrẹsọ ọ̀nà kẹ́nẹ́ ni mo na dọ̀ ọ̀gbọ́ so ìdílé àwọn bọ́ọ̀bì ká ẹ̀yí máa ka kẹ́yìn náà wọn àbíkọ́ lè yé mi dia pomoli kumu na wa fi tino do no ya bi la gwana ka hada noy dia do dan ni di dik ila hari markaz ahlu sunna wal markaz o mini center center for ahlu sunna center for ahlu sunna wal jamaa ese wa gwan kwete and isi ebi de wa e tora onun and omori hoye sane ko inaya but the general motive a ah, bayi ɛmi di ma maduan ka ɔsubu wɔdi ma hɔn nanu mu na wɔ ɔsusu dɔ ɔsubu ma siri yesu ka yesu ti naani yana gero muri hin and di nyɔɔti naani kisi ne yesu kɔnɔ su iwuro dɔ nɔ seita nɔ ɔbi so and this our akida and this akida di heritage we trade am with any person di ere maleko aku ye tre danu ti him ya dok isoni isoni ko fo e isoni hogo na anyo ne anye abana na ko aku ni jone ya anyo ne si hogo ni no no ya were ka ya su huja hogo ni su ho no suwere ka ya me ya ke usi hogo ni kiwa no it is sacred and the sacrilegiousness don't make us so many sacrifices Amen. men eh, ẹwọn nana kókó ẹ tán lẹ́yìn máa ilẹ̀ náà náà ilẹ̀ náà is international anyi ìwé anáìkọ̀ wọ́n ní internet mi download àmì wẹ́ẹ́ sì kọ́ download website ẹ̀ náà rí www.abubasir.bizland.com abubasir.com ọ̀ dẹ̀bi ìjẹ́ close and dábùbasir lẹ́mọ́nádó host and and so i host do hun kan in another uh, web okay web no uh, dot com. so you know it's about 170 pages other nori sifatu ta'ifatu mansura alati yajibu أن تكثر سوادها صفة الطائفة منصورة التي يجب أن تكثر the qualities إبلا أنا إكا iragonon to muri juan kene kene ba han qualities enni enanyi onyi an iragono ana wajibi ka wa bet na join ne ndo swaro so we no me so ija kare na dosi ira aznen wen alnepe ka islam ba ruka e pa sifatawa on how to get islam down anyị conference enenyi anyị sheikh onye a oyi saudi ọnwa jem ọ naghị sheikh hassan al-halabi aliyu ibn hassan al-halabi aliyu ibn hassan al-halabi o mwe wenori al-bai'a bayna sunna wal albai'a baina sunna wal bid'a riwa no yawo wona wono so zuka e eh, kunyi sai kolomirago luwaje do kire o ragon ni ana lai de hota ntumulika koro de hota mhm irago bana ibana irago na ke ba ko gude kini tene mamru bil ma'ruf wan nahy anil munkar wal ahadith muttafaqun alayhi buhari wa muslim bi lafz mutanawwi'a lafz ni na hadith no ọgwụziri enyi ozi hi n'ọnyị agwọ taịm ka ndị mis ka west taịm m. ka ontomri ke dee hụta abedo inyere agụ anaghịka they will be somewhere somehow anaba jetara there. da they are held up ni da na na ọba zigiwa ọ na akwai kwata tuwa ọ bai zigiwa ọ na abawa nete foro ya kiyamutu foro ya kiyamutu ọ di kiyamu ore tu dị adọka ụwa. ese na ka kogo da amira go o ismire yo murihin oje haliu ibn hasan al-halabi inwan al-bai'a eh, bayna bai'a al-bai'a sunna wal bid'a page 96 ana prince ana maktab al-islami oka ila na kabrin zo na sile dɔka ɛɛ e, dee kooti ibu nu tehmiyan ne kama kaate na abu basir na e wata mi toyi ti dan ɔka wakɔd wahama ali ibn hasan alhalabi fi kitaabi ɔka ali ibn hasan alhalabi ɔnyi waham ɔnyi confusion ini wuyana no kaa kɔnɔri albay abayna sunna ini page ninety six alladhi arada fihi ana ikuwe e no onosi nanika an yubtila shari'at al-bai'a wosi kono kanika e ile chawi ni onu dua kanyi zahi, e nyono di shari islam kanyi zahi baya, wal imara ate oima mir le gairi khalifa e bi khalifa mi yakene ife kono kaik e nyi baya khalifa ni yakene anyi an bawajin ene khalifa ni ya anyi mala ona سيف الإسلام مولا عمر حفظه الله والله يا أنا ذاك نين يعني أبابا هنا كوس أنا زوجتك والله أنبي أمير المؤمنين أبامي وين جهدين نعيه لا أبا دولا مجمع ذاك مولا عمر and omuri you see like na nafa sasan be yes in profile and who is he man مولا عمر بعد مولا عمر كنن bọ́ọ̀sù kàwé wà jàzìkan násìrì àfihàn ọ̀họ̀wárì bá a kọ̀lọ́ gẹ́nẹ́ni. anyị kwuo na nyọnụ anya mmasị ugwu budu kọfị a na ije ya chere ndị west ede kọnọrị the giant man ndị the giant man ka ụzọ sọrọ na njuke ọnịnya kene life profile and bi ewe ya nọrị bi erike ọnọka and ewa mmiri mominin kene ndị majlis ananyị over 250 scholars from different parts of the world even bi road wabi amir mumini death be ayon e eh, kunyi sebo ka boku mun na gaba de ti be ayon huni fega huri saudi be ulama un So so ken yi sahi be a en yi sahi amir khalifa kenanin haisu qawwala ibn taymiya in mana e ka ka ovara ire oni ibn taymiya ka ma lam kun. ana kiyami si ibn taymiya kawono dobara inu wenono ni page 96 wa nusiba ilayhi ma la yasihu anhu dani sono sigi ibn taymiya ngun ana ka e authentic e je hunu ibn taymiya ka waka فنقل عنه قوله ضدوبن هنا ابن تيمية إن لأنك إني مجموع fatawa, مجموع الفتاوى volume